ẹjọ ọdún àwọn ẹlẹ́sìn islam ilé tí jíra nabi sallallahu alayhi wa alihi wa sallam tó di ẹgbẹ̀rún kan ọgọ́rùn mẹ́rin ó lé ogójì ọdún lẹ́kàn 1441 abẹ́lọ́run nínú àánú rẹ̀ kó mọ́sàlá ìmọ̀ ṣàforíjì fún ẹnì kọ̀ọ̀kan wa lórí àwọn kùdìẹ̀kùdìẹ̀ sí ọwọ́ wa gbogbo àwọn olùkúlọ́ fún ètò yìí ètò wa ètò àlèhúdà ọlọ́run bá ní mójútó dúkìá yín bá ní mójútó yìí náà ẹ̀sìn ọlọ́run jẹ́ ńlá kóhùn bí pátípátí lè tí àwọn èèyàn fi rẹ́ẹ̀sì láyé tá a wà yìí àti àwa náà tí à ń tọrọ bẹ́ẹ̀ fún yín bákan náà àti gbogbo ẹ̀yin olùkún lọ́wọ́ fún wa náà lẹ́ẹ̀kan sí pé a kú múra sílẹ̀ dé Ramadan gẹ́gẹ́ bó ti jẹ́ pé ọ̀nà méjì eléyìí tí ànábi sọ̀rọ̀ ìsàlámù là kalẹ̀ fún wa pé ká fi mọ́ àwẹ̀ òun náà ni àwa ó sì mọ́ retí torí pa àfẹ́ kí ẹ̀sìn wa ó yàtọ̀ sẹ́sìn àwọn síwájú wa rere tọ́gbọ́n wa rí bẹ́ẹ̀ àbẹ̀lọ́ọ̀ nínú àánú rẹ̀ òbú ọjọ́ yóò tí Ramadan náà jẹ́ kọ́lọ́hún sí nírọ̀nù fẹ́ni kọ̀ọ̀kan wa lẹ́yìn wá gbà náà àwọn ẹrú ọlọ́run kan tí wọ́n láà sẹ́wó àádọ́ta kíra odi ìsọ́ fún mùsùlùmí wọ́n jíṣẹ́ yín wọ́n ní a ní afẹ́ gbé àádọ́ta ti ṣe 50 pieces tí àti à ń pín fún àwọn èèyàn tó bá dínú Ramadan wọ́n ní àwọn ó gbé pẹ̀lú àánú ọlọ́run ọlọ́run kó bá ní titan yín ní ẹ̀san olóore kíra yìí ẹni tó ṣe ta fi ní gbogbo tí èèyàn bá fẹ́ kọ gbogbo tí èèyàn bá fẹ́ sọ kọ́mọ rántí so nǹkan tó wá ti kalẹ̀ ò ní parẹ́ àfáà tí wọ́n ti tẹ́ àná ìbọ̀yá láìpẹ́ ìní wọ́n jáde láyé ìbágbàgbé ọlọ́run lọ́mọ iye ẹ̀sẹ̀ tí wọ́n mọ̀ gbà ọlọ́mọdọ̀ ara náà lẹ́sìn àràwà táwà náà nǹka tí a ti fi ṣiṣẹ́ ṣe lẹ́yìn wá gbà náà àkórí ọ̀rọ̀ wa lẹ́yìn eléyìí tí a fẹ́ gbéra wa rẹ̀ lórí rẹ̀ òun náà ni àtẹ́lìhíya wa àhàmìyàtùwa fi àyà ti zàwùjíyà eléyìí tí a pè ní ìfarajì àbí ìfohunjì pàtàkì rẹ̀ nínú ìgbésí ayé lọ́kọláya òun ni olùmọ̀wá wọn bá ní ṣàlàyé gẹ́gẹ́ bí a ti sọ fún wa pé àwọn ètò kan ti síwájú tí a sọ pé à ń bọ̀ à ń bọ̀ à ń bọ̀ à ń bọ̀ lórí wọn torí pé àti ìnibi tí wọ́n fẹnu gún lẹ́yọ́nì láì tààlà á padà tún wọn tẹ̀síwájú lórí ọ̀pọ̀lọpọ̀ wọn bóyá tó bá di Ramadan àbí lẹ́yìn Ramadan tọ́lọ́n bá kádàrà sí àwa náà lè á ti ṣe lẹ́yìn eléyìí bẹ́ẹ̀rẹ̀ tí a wá ní fún olúbánisọ̀rọ̀ wa tafẹ́ fún wọ́n bá ní yẹ̀nẹ̀nẹ́ òun náà ni pé kí ni túnmọ̀ àtẹ́rí àgbẹ̀n àtàwọn ohun tó níṣe pẹ̀lú rẹ̀ òun làfẹ́ fún wọ́n kọ́ bá ní yẹ̀nẹ̀nẹ́ kọ́lọ́n kọ́ bá ní gáìdì أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه وسلم أما بعد أقول السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn àwọn ìtìsíwájú yìí a kí gbogbo àwọn olùkún ètò lọ́wọ́ pàápàá jùlọ gbogbo àwọn àwa ma wò pé ọ́tàsíkò tiwa náà báyìí tí a sì ń wo níwájú pé ó súnmọ́ báyà ọjọ́ ń àbí sátọ̀dé torí ngbà tí àwa ò ní mú ọjọ kalẹ̀ bá níbi ṣe ní ká mú bẹ́ẹ̀ ni a mú tó wa a sì kí ẹnì yín náà ọba gbèrú sí bí kígbà ó le tó kí tètè wa bákan náà àwọn tí kéde tí ti fà bákan náà àwọn tí a bá lérò pé àwọn tó jẹ́ àwọn tí òórùn jẹjẹ ní afẹ́ gbé fún wọn pẹ̀lú ògbó ọlọ́run torí bá àwọn tí ń kàn sí wa báyìí láwà tó kí a sọwọ́ sí wa kí ọlọ́run kí gbogbo ẹlẹ́sìnkọ́ni kọ̀ọ̀kan wa. àkórí ìbánisọ̀rọ̀ tí a wá pè ní atẹ́dìhíyá wa ahmiyatu àfi ayati zawjiyya táwa fi lé ànẹ́bí sallallahu alaihi wasallam fi àpẹẹrẹ ṣùgbọ́n yíyá lè gbé wa yà sọ́dọ̀ àwọn sàhábà wọ́n á ní kí ni tó mọ́ tá ń pè ní àtẹ́díhíyà àbí àkórí ìbánisọ̀rọ̀ tá a mú yìí òun náà ni pé ìfarajì àbí ìfowójì àbí wọn a bá ní ìtì síwájú láti fi wá nǹkan kan tá a nífẹ̀ẹ́ sí lọ́dọ̀ ẹnìkan kí ni o tiẹ̀ ní o lè dùn kálí rẹ̀ sàn lọ́dọ̀ ọlọ́run ilé ló fi jẹ́ pé nínú sílá a ti òfin ẹ̀sìn torí pé tabakàn ní àtẹ́díhíyà ìtumọ̀ rẹ̀ lè bo kókó sacrifice sáàmù pé láwùjọ wa tán bá ti sacrifice ẹlòmí òkè ẹbọ so kódà ń gbà mí wọ́n lè pé rírú ẹbọ ní gbé ni àìrú rẹ̀ kìí ṣe tó bá jẹ́ pé ìtumọ̀ tí wọ́n gbà lérò bá da tí ò jẹ́ pé ìmọ̀rogún pẹ̀lú ọlọ́run nípa pé tó bá ní ẹbọ so á túmọ̀ rẹ̀ sí pé ohun téèyàn ṣe láti fi rí nǹkan kan ṣùgbọ́n wọ́n sàtìmọ̀ pé èyí tó tọ́ ń bẹ̀ bó ṣe bẹ́sìn ẹ̀sìn mú la fẹ́ dákọ̀ọ́ níbi tí mo ti lọ pé kìí pé general definition tọ́pọ̀lọpọ̀ ọmọ ọkùnrin ti ń jẹ́ sacrifice ní ti àwa gbà lérò so látàrí báyìí òun náà ni pé nínú ṣẹ̀ríà àwọn tó ń pè ní àtẹ́dẹ́híà táwọn afá pè ní ìfarajìn àbí ìfòhùnjì òun náà ni pé àpè ní baslu nafsi awul waqti awul mali li ajli gayatin asma òun náà ni ká fi ẹ̀mí wa ká fi jì fún kankan àbákòókò wa àbọ́jọ́ orí wa àbí dúkìá wa ó lè jówó ó lè jẹ́ nǹkan ní wa ká tì í síwájú láti fi rí góòlù kan àfojúsùn kan tó ga àbí èròǹgbà kan ta wò pé ọga pẹ̀lú ma iktisabil ajr wa sawabi ala zalika inda Allah wá lẹ́mi pé bá a ṣe ń ṣe yìí ta fẹ́ kí nǹkan ó fi gún kó fi tò náà àátúnfin retí ẹ̀sán lọ́dọ̀ ọlọ́run ó túnmọ̀ pé a ní mọ́ sí sacrifice yẹn lásán pé torí ìyọnú ẹni tàn torí ẹ̀ sí káàrin wọ́n mọ́ bàjẹ́ nìkan yọ́jọ́ pé àti báwo láti rí ojú rẹ̀ Allah subhanahu wa ta'ala ìtumọ̀ sí ń jẹ́ àtẹ́bíṣẹ́yà ni kí wá ní pàtàkì rẹ̀ nínú gbèsè ayé lọ́kọláya fún àwọn tá à ń pè tá a béèrè fún rú àkórí ìbánisọ̀rọ̀ yìí àtàwọn oríṣiríṣi àwọn ọ̀pọ̀ ìmí àtàwọn mẹ́sẹ́jì sí ní ká fún wa pé àyíkàn kan lu ọ̀rọ̀ nígbà tí àbá tí bọ́ sínú rẹ̀ náà tàbáníkáwà pẹ̀rẹ nínú àlàyé tàà múwàí bẹ́ẹ̀ nínú gbé sáyé àwọn sọ̀hábà ká tó wọ́n nínú gbé sáyé lọ́kọ́láya ìfarajìn ẹ̀mí ó ti sáájú ìyẹn fẹ̀mí ara ẹni lélẹ̀ fẹ́sì torípọ́lọ̀ ọba gan ló ní ẹ̀mí wa àkọjú orí بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون so ìjẹ́ kókó dẹ̀yàn tá a máa pa àríkẹ́ látàrí náà ti mú alhudhiya nǹkan tá ń tì síwájú àríkẹ́ ọlọ́run ní òun èmú jẹ òun èjẹrin ṣùgbọ́n ìpayọ ọlọ́run wa àti yọ́nà ọlọ́run láti wátà fún tì síwájú àpẹẹrẹ ní tí ó jẹ kí agbábọ̀ yóò ti ń jẹ́ àtẹ́díhìyà òun náà ní kí ká ọ́và nǹkan kan rẹ̀ ká rẹ̀ fún ìyẹn láti fi pílíìsì ẹnìyẹn láti fi mẹ̀ntẹ́ẹ̀nì ìbára wa àti láti fi rójú rí ọlọ́run káwùjọ wọ́n lè dá irú ẹsẹ̀lẹ̀ sí Abbas radiyallahu anhu látara pé ọba bàrà nẹ́bì kámàpọ̀ ẹ̀rẹ̀ yẹn wá kíákíá sallallahu alayhi wa sallam ọmọjọ́ orí rẹ̀ ọmọkù ara rẹ̀ babalá kọjẹ́ fà nẹ́bì sallallahu alayhi wa ìwọ́ àtànẹ́bì sallallahu alaihi wasallam tàlàgbà nù yí ó ní wùlìtù qablahu wa huwa akbaru minni ó ní wọ́n bí mi sáájú ànẹ́bì lóòtọ́ mọ́ sáájú ẹ̀ wáyé ṣùgbọ́n kì í sẹ́gbẹ́ mi sallallahu alaihi wasallam radiyallahu anhu a rí pé ó ti fi alwọ́pù ó ti fi básùlù alwọ́pù ti fi sínú rẹ̀ ọjọ́ orí rẹ̀ láti fi ẹni tí ò tó ràn nẹ́bì fi ń ṣe kíni kó ràn nẹ́bì sallallahu alaihi wasallam bí káwà padà sí agbọ́nrin níbi tí a kàn sọ pé nínú ìgbésí ayé lọ́kọláya tá a bá wòye sí ìgbésí ayé lọ́kọláya fífẹ́ ra wa kò sí òpó tó dì í mú tọ́sáájú táǹpẹ́ ní àtẹ́díhíà sacrifice kí ló tá a fi sọ bẹ́ẹ̀ òun náà ní pé ìgbéyàwó gangan ìjọsìn ni ìjọsìn sì bùkátà kánà ẹ̀mí wa kánà àkókò wa kánà dúkìá wa gbogbo ohun táwa bá ní láti fi plis ẹ̀ ń wa nǹkan mẹ́ta sì nìpìlẹ̀ tọ́jẹ́ pé lọ́kọ̀ọ́láyà gbọ́dọ̀ wò alákọ̀ọ́kọ́ ni pé ìṣẹ̀dá wa bákan náà ni orísun kan lájọ ní ohun tí wọ́n torí ẹ̀dá wa nǹkankan náà ni ma khalaqtul jinna wal insa illa liya'budun ẹlẹ́ẹ̀kejì nìyẹn ẹlẹ́ẹ̀kẹta ni pé gbogbo wa pátá ìmọ̀lá fẹ́rí sí ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala tí a bá gbàgbọ́ yé hadaf mẹ́tẹ̀ẹ̀ta yìí a lè ṣe sacrifice tó fi jẹ́ pé a lè àkífù góòlù pé àárọ̀ lọ́hùn sí láàrin àwa méjèèjì a tún wá pàdé ọlọ́run ọba dáadáa lẹ́ni tọ́lọ́run ọba dùpẹ́ fún láti dẹni yìí ẹlẹ́ẹ̀kejì nínú ìfarajì tọ́gbọ̀dọ̀ wáyé láàrin àwa méjèèjì ká mọ́ sí lọ pé láàrin ẹnìkẹsẹ́ nìkan òun ni pé ẹ̀mí wa a ti gbogbo nǹkan tó ń fẹ́ a kó dànù a wà gbé nǹkan tọ́lọ́run fẹ́ síbẹ̀ ni pé ẹbọ ò ní sí láàrin wa al-istislamu lillah bàbá tẹ́lifíyà ni sacrifice ni tẹ́lẹ̀mí lọ́sọ̀ fọ́ pé agbára kẹbàá ìyàwó àtọ́kọ́ ẹwà pé ìrọ̀ ẹjá sẹ́rò máìndì wa ẹwà sí ẹ̀mí yẹn lọ́wọ́ kúrò níbi ìfẹ́ ẹnu kẹba àlìjẹ́ ni àlìjẹ́nà kẹba alukọ́rán sọ pé ẹni yóò ti bá ń páyà dídún wájú ọlọ́run jíjábọ̀ fọlọ́run wà ná ànáfsà anil hawa tọ́wá sí ẹ̀mí rẹ̀ kó ń bi ìfẹ́ ẹnu àwọn tí wọ́n gbé wá fa iná àlìjẹ́nà ìyà àlìbáhàwà àlìjẹ́nà ni

wọ̀nìkan náà lọ ń dájẹ́ lọ ń dáwọ́ tó bọ́wọ́ nígbà tó ti lọ fẹ́ fẹ́yàwó yẹn ọfẹ́ kàláfà ara rẹ pẹ̀lú àwọn màtòlì yáàtì kan àwọn tàpé ní responsibilities àwọn ojúṣe kan sẹ́kù tẹ́dí yíyà náà wáyé pé nǹkan tí wọ̀nìkan ń dájẹ́ yóò di tèèyàn mélòó yóò di tèèyàn méjì àti jẹ rẹ̀ àti mu rẹ̀ àti ti sacrifice pé ah bẹ́ẹ̀ni bá ti ń jẹ tọ́lá tí méjì mu ní tí mo jẹ méjì tẹ́lẹ̀ tí n bá ń jẹ kan ń fún yàwó mi lọ́kàn sacrifice ni pé ó dìjú pé ìbọ̀dọ̀ jẹ́ kóhun ní ọmọ jẹ lànàbí sọ fún wa pé a ń tò ha ìdátọ̀ ìmùta tọ́ọ̀bá ti ń jẹ́ ọmọ ti ń wọ ọmọ fún wọ ilé ìbẹ̀ torí àkókò wa ìyàwó náà òun náà kọsẹ̀ tẹ́dí yíyà pé ọmọ ọlọ́lá ni mí ilé alágbára mo ti wá bá mi lówó èmi náà wọ̀ láwó ìwé mi ó sì tẹ́dí yíyà gbogbo nǹkan ni fún alikiwama tọ́lọ̀ ní wà mọ́ọ̀nà ó gbèdó e pé bí ọlọ́run fi sí bẹ̀rẹ̀ náà fi sí gbówó mo ní tí méjì ni orí ni ọ rẹ̀ kalẹ̀ fún mọ́ darí mi ti gbogbo mi tó ti gbogbo dúkìá mi àpẹẹrẹ eléyìí tó ti ká pé wọnú àpẹẹrẹ àárílé lára ìyàwó Khadija ìyàwó Ànábì sallallahu alaihi wasallam ọ̀rà àásìkí rẹ̀ ànábì tó ní kánẹ́bí ó tẹ́ kó fa òun papọ̀ mọ́ dúkìá òun a ti mọ̀ pé nípa lílẹ̀ experience pé ìjáya ọlẹ̀ experience ìjà níbi lọ torí nípa pé lọ́jọ́ orí pé ẹ̀ eh, 40 lọ́wọ́ àníbí 125 ẹnu ń kùn ún tẹ́pẹ́ ìtọ́fẹ́ dọ́gba jù ní pé báyọ̀ náà 126 27 28 lọ́rọ̀ tó lékè jù ṣùgbọ́n ọ̀rọ̀ pé báyá 40 lọ́wọ́ kò sí akọ̀tàn tó gé hán òun lọ́kẹ̀wà màṣúhóró ni òun lọ hàn ṣùgbọ́n kì í sòun lọ lálàáfíà jù hmm. pé òun náà tí lòun náà wà lọ́fẹ́ lálàáfíà láwọn àgbéyẹ̀wò pé éèjì wọn àtànẹ́bì súnmọ́ ara wọn ṣùgbọ́n bá ń sọ pé kan bá gbà ara ẹni àgbàlagbà ọmọ ọjẹ́ kẹjọ ẹni tọ́lọ̀ ń gbé kalẹ̀ kọ́ wájẹ́ template fún gbogbo ayé fún ọlọ́run lọ́kọ́ lọ́wọ́ ní gbogbo ẹ̀yìn tẹ́ẹ̀ ti ń ṣe ṣáájú pẹ̀lú òun ni ẹmọ wò ẹ fi máàkì tẹ́ẹ̀ ti ṣe kó tó dé ẹ fi máàkì ń tẹ́ẹ̀mọ̀ sí lẹ́yìn rẹ̀ sallallahu alayhi wa sallam lórí wájẹ́ pé obìnrin yóò ta lè ní aṣọ̀rọ̀ àwa kalẹ̀ pa wá láti ẹ̀ka tẹ́lọ̀ ilé ibẹ̀ lórí wájẹ́ pé eléyìí tàṣíràn pé èyí tó ga jù nínú hádàfù tààtórí ẹ̀fẹ́ra wa òun náà ni pé báwo láti rí yọnú Allah subhanahu wa ta'ala sáàsì ti wà jẹ́nà tó dígbà tààfi ní ìbìkanẹ̀ láti rí sí ìsẹ́rí wà yẹn a ti mọ̀ pé báwo ni ó ṣe dùn yóò sọ pé wàrà òsí lónìí níbẹ̀ lọ́la ẹ̀yin tẹ́ fẹ́ra yín tí àwa lè rí tẹ́díhíyà yìí ṣe ìfarajì fóúnjì báyá ẹ̀mí wa láfílẹ̀ ni àsìkò wa ni ọjọ́ orí wa ni ta ní wò láti fi mẹ̀ntẹ́ni báwo nínú ilé òṣòrọ̀gbọ̀ yálà láàrin wa sọ́kọ wa àbáwà ta ju ẹyọ kan lọ tó kò tí ọba ti sí ìfarajì ìfóhunjì gbogbo àwọn tá sọ yìí iṣẹ́ tí ọmọ wá fẹ́ mi ẹnìkíní àbẹ́nìkejì àbẹ́nìkẹta níbi tá ju méjì lọ láàrin wa òun náà ni pé àmọ́ pàtí mẹ́sẹ̀jì fẹ́ni táàjọ ń gbé yẹn nígbà táwọn ọba ti ṣe ìfarajì ìfóhunjì láti fi mẹ̀ntẹ́ni pé báwo nìfẹ́ ó sì jọba àláfẹ́ ó sì jọba táàfi pàdé ọlọ́run dáadáa àmọ́ ajíntímọ̀ pé ìṣẹ́wọ́ ọmọ ọkọ̀ pàtàkì sí mi ẹ̀ntà àbá ti lè sí kíni ta lè farajì fún àlè yáfẹ́ ọjọ́ orí wa láti fi lè pẹ́tọ̀ kápágbà wa sẹ́gbẹ́ kan ẹ̀rùn olówó jù ọlọ àlè gbé sẹ́gbẹ́ kan bọ̀kàwé jù ọlọ àlè gbé sẹ́gbẹ́ kan tó pé láàrin lọ́kọ̀ láyà ní ni mo mánéjì ẹni ìyàwó mi náà ń bẹ ọkàwé ọkọ rẹ̀ lọ ní wàhálà rẹ̀ a sì kò lè fọkọ lé àwọn ará ilé ọkọ kò lè pọ́n wọlé torí pé ọjọ́ orí yẹn pàtàkì sí ohun tá a fi wọ́n fi ṣe tẹ́díyà náà ní nǹkan tó bá tọ́wọ́ anfas tó ní kíìmà lọ́dọ̀ wa tó pàtàkì lọ́dọ̀ wa náà láti síwájú kìí ṣe ohun tí ò wúlò mọ́ láti síwájú tó dárí pé ńgbà tí ọ̀rọ̀ àwọn tó ń ṣe kurban àwọn ànábì Adam ọ̀kẹ́ mú yìí tó ti jẹrà tí ò wúlò fún lọ́dọ̀ rẹ̀ òun ti síwájú ọ̀kẹ́ ti sọ wọn innama yataqabbalullahu yataqabbalullahu minal muttaqin ti wójú rí ọlọ́run ti mẹ̀ntẹ́ni fíṣ láàrin ara wa yóò jẹ́ nkẹtẹ́ mi wá ń fẹ́ kìí ṣe nkẹtọ́ jẹ́ pé tán bá fẹ́yìn náà ilẹ̀ à fi tẹ́ni òdìjú kó sílé ilẹ̀ wá fún mi ilé ibẹ̀ mẹ́sìgì ẹlẹ́ẹ̀kejì ọmọ pàtì fẹ́ni ẹlọ́dọ̀ ènìyàn tó mọ̀jú ọmọ pé ápẹ́ ah, á ah, jẹ́ pé gbogbo ohun tó ń ṣe nítorí mi kò nítumọ̀ sí mẹ́sìgì ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta náà ni pété àbá ti lè ti ara jù fúnra wa nítorí ọ̀pá àǹsọ̀ fún nìyẹn pé ọ̀tẹ́ mi lọ́rùn pé kájọ ọmọ ọbẹ̀ papọ̀ láàrin lọ́kọláya àbí láàrin àwọn obìnrin sí obìnrin lákòótán òun wá ní pé òun tá a pè ní ìfarajì ìfohunjì tá a pè ní àtẹ́díhìyà tí ó jẹ́ kí àárín kó gún torí kìí ṣe pé ọpọlọ kó wá nọ́kẹ̀ gbé kalẹ̀ lámọ̀ wó pé ẹ̀yàn sacrifice náà lè káàrin wọ́sá lètò káàrin wọ́sá lètò á gbé ohun tá a bá fẹ́ sí láti fi maintain káàrin wó lètò yẹn a mọ̀ gbé sí orí ẹ̀sìn agbádá ẹ̀sìn lámọ̀ fi yan wò á mọ̀ fi yí wò pé sí ọba àmọ̀ àbí ọba àmọ̀ wọn ni á wò nǹkan mẹ́ta tí ọba jẹ́ bẹ́ẹ̀ tí ọba ti ní nǹkan mẹ́ta yóò bá ti sí ń bẹ̀ ìtumọ̀ pé sẹ́dí híyà yẹn àbámọ̀ ni ó padà dì fọ́kọ̀ àtaya àbí wọ́n ti ẹ̀ ju ẹyọ̀kan lọ́dọ̀ ọkọ wọn àbí láàrin ẹbí wọn alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni pé àǹtẹ̀kùnà tẹ̀dẹ̀híyàta sí fìtọ́ọ̀rì ma'aruf ọjọ́ tó gbóntà bá fẹ́ sẹ́gbẹ́ ayà kùrán sọ fún wa pé wà á ṣírò òun bil ma'aruf wà láhùn mísìlù má àlèhínná bil ma'aruf àwọn ayà yìí lábẹ́ rẹ̀ ni pé ẹnìkan ọmọ owó yọmọ kàláfà yọmọ làbọ ẹnìkan lọ́rùn láàrin ara wọn lọ́kọláya pẹ́tọ̀ àfikẹ́ ni ọmọ sí ju páà rẹ̀ lọ́wọ́ tí páà rẹ̀ pé torí pé tọ̀wọ́n kọ́ bá fẹ́ mi agbára rẹ̀ ká kọ̀ká ọmọ sí ni o tó fi jẹ́ pé aráàdìsà ní sallallahu alaihi wasallam tó ní obìnrin yóò ti máa ń gbé wàhálà kọ́kọ́ rẹ̀ lọ́rùn àlùkáwà níwà fún ní ohun tápá ọkọ rẹ̀ ọ̀ká tó sọ pé òní tó jẹ́ pé ọlọ́run sì gbérù ẹ̀ka rẹ̀ fáwọn ìyàwó ànẹ́bì pé ẹsẹ̀ fà tọ́lọ́n bá ní ká débẹ̀ lẹ́nu náà ọ̀sẹ̀ dígbìyà tó wọ́n ṣe fún ọlọ́run ló gbé kalẹ̀ ẹ fẹ́ẹ̀sì sacrifice ni àbí ẹ lọ kọ́rọ̀ yẹn jáfi sọ́bà lè jáfi alákọ̀ọ́kọ́ ni ẹ̀kọ́ jẹ́ pé lágbọ́nrin pé dáadáa yóò gbọ́dọ̀ wà kò gbọ́dọ̀ jẹ́ pé ìfipá ìlà nǹkan típa ẹnìkan ọ̀ka bẹ nìkan lọ́rùn yálà ọkọ àbáyà àbí ìyàwó kéke àbí ìyàwó wájú lè tọ́kọ́ dé ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé kọjẹ́ pé ìfarajì ìfohunjì táàsì táàsì mẹ́ntẹ́nì àárín ara wa kọjẹ́ pé ó wà ní fi ìtọ́rì sẹ́rẹ̀ẹ́ ọba òfin ẹ̀sìn mu ọbọ̀rọ̀ jẹ́ pé ń táwọ pé ìyí ṣe torí kí lè rójú rí ọkọ mi ìyí ṣe ń torí táyà mi ìyí ṣe ń torí ẹnìkejì mi lé ọkọ abẹ́nìkẹta mi pé káyé ó lè gbà mí àṣírí lé gbé ọbọ̀ọ̀dọ̀ ìkọ̀bọ̀rọ̀ jẹun tó forí sọ ìdájọ́ obìnrin àtọkùnrin ọ̀gbọ̀dọ̀dọ̀ ara nígbà tó máa ń ṣe nǹkan oṣù lọ́wọ́ tó bá gbarú eléyàn fún tó wò pé wọ́n ṣe sacrifice náà ni sacrifice jó kó bá wọ tí ó kó bá wọn náà nírú eléyìí tàbí àyè bí táà tí mọ́ dọ́dọ̀ ara ẹni ìbẹ̀kọ́lẹ̀ ń gbà ẹ lọ ń gba ojú mi pé ọkọ rẹ jẹ́ nìkan báyá tó ti lẹ́fìrẹ́ǹsì tí ó bá mu rí ọwá òkè torí kọsálì tọkọ rẹ lọ́rùn ọwá ń gbarú rẹ̀ fún eléyìí ò sí nú ìfarajìn fọ́kọ pé kọ́sá lè ṣe kíni kó lè yọnu sí mi torí pé ìwọ ń kọ lẹ́tà sí ìbínú ọlọ́run òun náà ń kọ lẹ́tà sí ìbínú ọlọ́run àbí bẹ́ẹ̀ tiẹ̀ kọ́ ìwọ jẹ́ tó lẹ́sìn lóbìnrin ọkọ tó wá ní ní tó pé wa pé ẹni

ìníkọ́ ti lò kejò inúgbọ́n yìí àbáwọn nǹkan míì náà bẹ́ẹ̀bẹ́ẹ̀ kódà ó lè jẹ́ ìyàwó náà sọ̀rọ̀ ìlòmínà kọ́kọ́ búra kódà ìyàwó mọ́ ti ẹlòmí kọ́mọ ṣiṣẹ́ nílé iṣẹ́ ìwọ̀ níbi àwọn iṣẹ́ ìwọ̀ tààtọ́ pé owó rẹ̀ owó ìwọ̀ ni ẹ̀yà mọ́ iṣẹ́ yẹn lọ ní tẹ̀bá ti mọ́ pèsè fún mi báyìí ilé yìí ò sí lágbọ́nrin ń tà wa láti fi mẹ̀ntẹ́ni àárín wa ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn òǹdè tó dè ìfarajì fún ìtàtí láàrin ara wa lọ́kọláya ọ̀bọ̀dọ̀ jẹ́ pé yóò jẹ́ kẹ́nìkan ọ̀kan ó lú kí ẹni tafẹ́ gba tafẹ́ tẹ́díríyà fún ó lú sí pàṣẹ́nẹ́tì ìjẹ́yìn rẹ̀ sàṣíyà rẹ̀ àti hùríyà rẹ̀ tí ó lú sí rẹ̀ àti fálù rẹ̀ nulé torí pé ẹlòmí ọ̀fẹ́ tọkọlọ́rùn obìnrin míì di pé yọ́ mọ̀ ọbẹ̀ lábẹ́ ọkùnrin míì pé tọ́ bá sọ̀rọ̀ gbọ́dọ̀ sọ̀rọ̀ ilé ìsì tẹ́dí yà pé ah kódà kan mọ́ wọ nílò àbọ̀rọ̀ sọ ẹ̀sìn ọ̀gbà ilé láyì bákan náà ìyàwó mi náà ẹ̀kútọ̀ ẹ fífẹ́lẹ́ fẹ́mi yìí ìní fẹ́kẹ́ mọ́ kọ̀m̀plé ní gbogbo àwọn ẹ̀rí mi mo ṣe rí o kíní kàwọn náà fi ọdá ọtẹ mi lọ́rùn tí wọn náà fi wá lù sí rùjúlà rẹ ìjọkùnrin rẹ tọ́wà padà sípò obì pé ìyá sacrifice ọ̀fẹ́ ni sacrifice gbú lélẹ̀ ẹ̀sìn ọ̀tẹ́wọ́gba irú tí mẹ́ta yóò bá ti sí mbẹ̀ kò sí ohun tó burú láwọn ọ̀nà tágbàtò tẹ́lifíà láàrin ara wa táàfi wá bọ́ sínú àwọn ọ̀nà tí ó gbà yí wa látara ànábì sallallahu alaihi wasallam. jazakumullahu khairan fún àǹfààní àwọn tí a bá ti fẹ́ ṣe ìkúnlọ́ fún ètò àlèkúdà gẹ́gẹ́ mo ti sọ aríọwọ́ yín ẹ̀rọ ọlọ́run tí wọ́n tún fọwọ́ ránṣẹ́ sínú àkáǹtì yẹn náà pẹ̀lú nọ́mbà àkáǹtì nọ́mbà zero zero zero five one zero three one seven nine zero zero 05103179 Al-Huda Islamic Development Foundation òun ni ó kọ̀ tí a bà níbẹ̀ bẹ̀ àwọn ìlàrí ìtàhánàlá bákanáà àwọn àpẹẹrẹ ìfarajì àbí ìfohun jìtẹ́ ti sàlàyé síwájú fún wa yìí láti inú ilé ànàbì sallallahu alayhi wa alihi wa sallam rẹ̀ bó ti jẹ́ kóhun ni tẹ́ḿpìlẹ̀tì tèmi àti gbogbo àwọn tí ń gbọ́ mi ta gbọ́dọ̀ gbìnlẹ̀ lórí tàbá fẹ́ bà nílùú wọlé ọlá wọlé ọlá náà àti mú àpẹẹrẹ wá fún wa nínú ọ̀rọ̀ àkọ́kọ́ tá à ń sọ pé kéèyàn ó jí níjìn orí ẹni ọwá fi abilékọ sẹ́lé bàbá tẹ́lẹ̀ híyà ni sallallahu alaihi wasallam pé ẹni tó ni mo fẹ́ fẹ́ tẹ́lẹ̀ híyà ni tàbí pé ìfarajì ni turkey ti gbogbo ọkùnrin tí mẹ pátá ni ẹ̀mí rẹ̀ gbà pé ẹni tẹ́nìkan ti fẹ́ rí àgbọ́kọ́kọ́ ọlẹ́ àbíkíníkan ṣùgbọ́n ànábì sallallahu alaihi wasallam alámọ̀kúyàwó àkọ́kọ́ òun náà sì fara jì fún ànábì sallallahu alaihi wasallam kò wo personality ara rẹ̀ torí pé ó ti mọ̀ pé personality ànábì ju tòun lọ ó fi ohun tó kéré ó fi ra lánlá jẹ́ bá sọ fún wa pé nǹkan tí èèyàn wò sáńpé ní tẹ́lifí yà ni ohun tá a kì síwájú lèhájìlì gáyàtùn asma lèhájìlì gáyàtùn asma pẹ̀tọ́rí ìkẹta á eléyìí tó ga ju tèmi lọ eléyìí àpẹẹrẹ míì gbogbo obìnrin tàn náà bí fẹ́ sallallahu alaihi wasallam ẹyọ kan náà ni wọ́n dira tí sì yàwó Aisha radiyallahu anha ilé náà nu ìfarajà náà bí sallallahu alaihi wasallam tọ́jà pẹ̀tà abánikà wọn mẹ́rin kọ̀ọ̀kan zahabi wọ́n sì gbé wá nù tíra wọn ọdún mẹ́jọ ni ọmọ ànẹ́bì ló fi ju ìyàwó tí ó fi ọlọ́run fẹ́ lọ kákọ́ bá bẹ̀yẹn wọlé ìtumọ̀ sí pé wọ́n fẹ́ léyà rẹ̀ tó fẹ́ léyà rẹ̀ ànẹ́bì ṣe tẹ́dí yà pé ọmọ ike báwo láti mánéjì rẹ̀ báwo lè ní àgbà ó sì sọ̀rọ̀ àmì kalẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tọ́pọ̀lọpọ̀ wa náà mọ́ sọ́pàá tó bá fẹ́ fẹ́ obìnrin tó bá pè tọ́mọ̀ kó ju ń lọ àbáwọn ọmọ tẹ kó jáde ìwé tí kọ́ sọ fún un pé à dádì Ah, bàbá ni yìí ọgbẹ́ mọ́kùnrin bàbá ilé net ara tẹ́bí àkókò wọ́n ní ń sọ̀rọ̀ àrẹ kalẹ̀ kódà àwọn tọ́jà àwọn ọ̀dọ́ àmọ́ fi sàwàdà pé ó pe kókò òun ló kọ kọfà òun ní nírùngbọ̀n nítorí pé ohun tóun fẹ́ ṣe nì òun ti ṣe báṣìlù ọjọ́ orí òun ti ń bẹ́nu àlùwọ́ fún gáyàwó fún gáyà tó mọ̀ fẹ́ fi ọ torí pé àsàwádìí gangan ìbádà ni ìjọsìn ni kálẹ̀ jọ rẹ́sìn sí anábìsẹ́lẹ̀ yìí ọmọ Ànábì sallallahu alaihi wasallam Fátímà náà òun náà ti tẹ́dí yíya àkílẹ̀ ọba rẹ̀ ọmọ dàrú ọmọ sọ fún ìyàwó bàbá rẹ̀ pé èmi tẹ gbẹ́ tí ọba táyé ilé ọkọ torí pẹ́lú mi tọ́fẹ́ lọlé ọkọ báyà wọn tó ti ní láwọn àgbàlagbà báyà lómi fẹ́ fẹ́ kúnra ọfẹ́ fẹ́ yàwó kún yàwó àwọn ọmọ tí ọ̀pọ̀lọpọ̀ ọlọ́run bá torí pé mẹ́nu àwọn ọmọ pé ah, dádì ya àwọn òsí mọ́ ṣùgbọ́n tó ń díbẹ̀ àwọn dání oúnjẹ fún yí kílẹ̀ tún wá Fatima ọmọ nẹ́bí ò sí bẹ́ẹ̀ torí pé ó ní iye ọdún tànẹ́bí ti dúró ńgbà tí ìyàwó ẹ̀kú tànẹ́bí ọ̀fẹ́ lómi kó tó di pé Hawla bintu Hakim tọ́lọ bá nẹ́bí fi ha mo rí pé àìkẹ́ yóò jọra wọn dáadáa fẹ́ ń ọmọ àti so látàrí báyìí Ànábì sallallahu alaihi wasallam wá tẹ́ra àwọn ọlẹ̀ wọ́n ti tẹ́ díyà fún ìyàwó Àìṣà débi pé láwọn àpẹẹrẹ sáàmù wọn mọ́ pọ̀ ere wọn mọ́ pọ̀ káàmà pẹ̀lú àníkú gbogbo àwọn ni ju ti I don't have time inú fi láti mọ̀ ọgbọ́ ẹjọ́ rẹ̀ gbogbo àwọn sáwọn sọ̀rọ̀ ní ọlọ́njáwà ní òní kọlọ̀njájú àmìnẹ́bì kọlọ̀njáwà ọjọ́ ní ọjọ́ ìyàwó àwọn ẹni rẹ̀ torí pé inú tánẹ́bì sọ fún ìyàwó Aisha ọjọ́ ń bẹ tí ìyàwó Aisha pa nẹ́bì jókò ó sì pàtàn ìdílé mọ́kànlá fún nẹ́bì sallallahu alaihi wasallam nínú àdísù Bukhari àti Muslim àdísù Ummu Zari'in táwọn obìnrin mọ́kànlá jókòó káàkó ń sọ bọ́kọ rẹ̀ ṣe rí bọ́kọ rẹ̀ ṣe rí bí káwọn obìnrin pàdé lọ́dẹ̀ náà ọkọ̀ tèmi báyìí lórí tọba wọlé yọ fàájúro ìyẹn tọba rẹ̀rin ìgbọ́ tọba dìbí oru tọba dìbí ní ọwá sọ ti ìgbé ìdílé mọ́kànlá fún ànẹ́bì sallallahu alaihi wasallam ànẹ́bì sì tẹ́tí ànẹ́bì òkè ó tó tó tó ìdí aṣọ dìgbà mí ànẹ́bì kan wà padà parí ànẹ́bì ni èyí tọ́ sọ ó mú zárì nì bí o ṣe bí ọkọ rẹ ṣe rí sí bẹ́ẹ̀ lèmi náà rí sí ìwọ náà ara tẹ́tí àlélẹ́ gbogbo wa náà pátá ànẹ́wò ànẹ́ra sànẹ́ àsìkò fáwọn ìyàwó wa à ń tolé onílé ṣe tiwa náà ó tò látara àtẹ́dí híyà ẹ̀rìpá ń bẹ̀lọ́ fáwọn ẹ̀sẹ̀ sọ́tún bẹ̀lọ́ fáwọn ẹ̀ pé jáwà ní orí ìṣe alákọ̀ọ́kọ́ ni ilé ìbẹ̀nu Bukhari Muslim àti tíráfàwọn nìzáì al-Kubra wọn bákan náà anẹ́bì farajì fún yàwó Aisha débi pé àwọn pé ah, ààrẹ ìyàwó àìsà ọlà níbi tí ogun sàbókì bọ́njọ́ kan fúnra àwọn àìsà lẹ́yìn sọ àbí haibar ọwá ní níta alé àwọn àtò àwọn nǹkan ẹ̀fẹ́ rí bí bèbí àwọn táwọn ń pè ní ọmọ ọmọ àwọn àwọn àtò wọn àwọn àdásọ̀bò wọn anábì wá dé anábì wá bèèrè pé ma á sàyà àìsà sọ́gbà sáwà wọlé so nonsense wọlé ilé olórí rò pé tẹ́tẹ́ tó gbó kí ní kílé tẹ́tẹ́ tó jẹ́ gbélé ìdíbẹ̀ gbélé ìdíbẹ̀ ẹ̀rọ anábì tí wọ́n rí wà tó fẹ́ pé ọmọ ẹkẹrẹ ni wọ́n náà tó lọ fẹ́ fẹ́ yàwó kékeré yọ́ngẹ́ yọ́ngẹ́ lọ́n fẹ́ ọmọ kékeré ẹlẹ́jẹ̀ tútù ṣùgbọ́n ẹ̀jẹ̀ tiẹ̀ ti ń gbóná o lè tẹ́tẹ́ dí yíya sí farada o lè mánéjì ẹntọ́fẹ́ tọ́jú orí ori ju tiẹ̀ lọ ọkọ̀ ju orí rẹ̀ sápò tẹ́kọ́bìnrin ẹ̀rọ náà ju ọkọ̀ lọ yóò kọ ọjọ́ orí rẹ̀ sápò láti fi ra àyè ilé àníbi wá rí láàrin àwọn bèbí tó tò yẹn ó rí bí èyí tó jẹ́ bí ẹṣin tó wọ́n fi bí okùn àbákísà sí ìhẹ́sí àníbi wá ní akílélé láàrin wọn ìwọ àìsà tí mo rí láàrin wọn ó ní ẹṣin ni àníbi ní kí ní wọ́n ń bẹ lára ẹṣin yẹn ó ní ìhẹ́ méjì ni àníbi wá ẹṣin mọ́ ní ìhẹ́ ọjọ́ orí ló tún igi mi òun ni ó ti gbẹ̀kọ́ pa àkọ́kọ́ ẹnilé àníwá sẹ́sí wọ́n ní ẹ̀ méjì ni ẹwà gbọ́n tó sọ́fà nẹ́bí o ó ní a máa sẹ̀mí ìta anna li Sulaimana haylan lahu ajniha tí wà nẹ́bí ọgbọ́nà tẹ̀ pé anẹ́bí Sulaimani ní ẹṣin táwọn ẹṣin rẹ̀ ní ẹ̀ ni ìyàwó ìsàn sọ́bẹ̀ fà nẹ́bí ọ̀gá nẹ́bì sallallahu alaihi wasallam ní pé àníbi rẹ̀ pé ọ̀rọ̀ rí lélẹ̀ ó túnmọ̀ pé àwa náà sáwọn ta fẹ́ tó kéré sí wa si a ń ṣe tẹ́díkíyà ọjọ́ orí wa àtàsìkò wa fún wọn àbáwọn náà ìwọ́n náà wọ́n náà jágbàlagbà kò sì ní bùkátà sọkọ torí pé yàtọ̀ sí pé mo fẹ́ fọ́kọ ìyá ọkọ ń jẹ lòmí kéèyàn mi ni bọ́yá sì ń bẹ lọ́wọ́ rẹ̀ ọ̀dàgbà ẹ̀ntọ́lọ̀ ń kádàrá pé ẹjọ pàdé ara ẹni tó kéré sí ọ ni tó bàbá tí náwó tọ̀ nẹ́ra ọmọ nẹ́ ọjọ́ orí rẹ̀ ó kò sápò ọmọ fi ṣe sacrifice láti sìkínì láti maintain marriage rẹ̀ ilé yìí bẹ́ẹ̀ lẹ́yìn ẹ̀ká tó padà sọ́dọ̀ ìyàwó Aisha náà ìyàwó Aisha radiyallahu anha wọ́n náà wọn àtàn Nabi sallallahu alaihi wasallam àwọn jáde ń jọ kan àdísì ìyàwó eh, eh, Abi Salma àmọ́gbà wa nínú àjò oní wá sọ fún ànẹ́bì pé kánẹ́bì ojú àwọn ó competition eré ẹ̀kọ́ tẹ́dí yíyà nìyẹn o torí kú wọ́n ní ọmọ òwú pé ọlọ́pàá ọmọ ike tó máa fọwọ́ afábáàgì torí pẹ́ lómi wà náà nínú gbogbo apáṣẹ ń bẹ̀ yìí náà tí ẹlòmíì bá wọlé gbogbo obìnrin ọmọ sí gbogbo nǹkan àsáyí tó bá ti lọ forí so ẹ̀sìn tí ó lè dálé irú ẹ̀yìn ẹgbẹ́ ẹ̀sìn ló lè tún nǹkan ṣe jù ẹ̀ẹ́bẹ̀ àsàsí láwọn àkókò kan lásà tí ọ̀ bá ti takọ̀ ẹ̀sìn ẹ̀yìn lè mọ́ bá tútù kọmọ gún yẹn kódà ń gbà ní àlèwò pé a ah, wọ́n ló ní ni a lè bá gún wọ́n ní ẹni láti jẹ èkúté onídodo ẹnìkẹ́kẹ́ wọ́n gbọ́ tí pé ọkùnrin níngù òun níngù bẹ̀bá sì jẹ́ tẹ́kùn nípa sí pé ìyẹn ti lágbájá jẹ ọkùnrin lógun wọ́n tó má sì ń ṣe bẹ́ẹ̀ fún náà mọ́jẹ kẹnu rẹ̀ kó bá ọ tani èmi egun yẹn wọ́n bá kó wọn bá òun ní ogun fúnra rẹ̀ ò sì tẹ́ díhíyà ilé ni ó sì kó bá ọ yọ̀dà lé rẹ̀ rú ọwọ́ ló wá fọ́fà náà yìí kánẹ́bí ojú àwọn ọjọ́ sáré ìdíje ọlá ọjọ́ sáré yẹn olùfàṣàbàkùtùhù fàṣàbàkùtùhù aláyàrìjìlẹ̀ yẹn olùmọ̀wá mọ̀ṣáájú ànẹ́bì mo gba mọ́ ànẹ́bì lọ́wọ́ sallallahu alaihi wasallam mo dìfìtì ẹ̀ ó ní ṣùgbọ́n o nígbà mo wọlé ọkọ ó túnmọ̀ gbogbo àwọn tó wọlé ọkọ yẹn náà nínú tẹ́bíyà sáàtẹ̀ ni pé tó ti bá ti wọlé ọkọ bó ọlẹ́ wáyé sí àwọn ọmọdé ọkọ yẹn ọ̀yọ́kì ọ̀yọ́kẹ́ ó ń ṣe kìlíkẹ́ ìyàwó ni wọ́n ń yìn náà nìyí tí àwọn ìbáwọ̀ ẹ̀sán pé ah, ó ti ẹ̀ ti yàtọ̀ ó ti ń sanra omi ti dára rẹ̀ òun náà ọkọ yẹn ti náwó sí la ọ̀nà kókò nígbà tí mo ti yó lẹ́rin tẹ́rin ti dára tí mo ti lé lẹ́rin létí bọ̀tọ́ sọ fún ànẹ́bí jọ kó jẹ́ àtún seré ìdè kájọ sáré òní sábàtùhù fásàbàkọ̀ ni oníjọ́ náà lọ́wọ́ ànẹ́bí bá ànẹ́bí dìfìtì mi ànẹ́bí gbà kò kíní oni ẹja wá wà nẹ́bí sọ̀lá àlọ́sẹ́ bá ní wà sọ pé azihi betilka sábà eléyìí ó ti di wánwán òdìfẹ́ ìjọ́ ní ọ̀dìfìtì mi ìbínà ìdìfìtì ẹ̀ fi dí ti jọ́ ní yìí ilé ibẹ̀ láàrin ànẹ́bí àtàwọn ìyàwó wọn ọ̀pọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n bí àkókò wa ṣe rí tó bá jẹ́ pé láàrin àwọn obìnrin sóbìnrin tá a jẹyọ kan lọ torí pé tí wọ́n bá fara balẹ̀ ìwọ làgbà lọ́dọ̀ Yorùbá ìwọ nìyálé lọ́dọ̀ Yorùbá nínú ẹ̀sìn ìyàwó ìyàwó ni gbogbo obìnrin jọ jẹ́ wọ́n ti fẹ́yàn lé ọ wọ́n pàṣẹ létí ọ̀sáfọ̀ ọkọ mọ́ òun ṣe rà rẹ̀ tẹ́bíhíyà tó ti sọnù yẹn ìfẹ́ rẹ̀ ń sọnù ìgbádùn ọkọ ń sọnù láàrin yìí o ti kọ́ fún ìyàwó kéke so o lè sọ fọ́kọ yẹn náà gbogbo ìgbádùn tí tó ti gbá kí ìyàwó yìí tó dé tọ́bájọ́kọ́ bá ti ná one billion fún ọ rí kọ́kẹ̀ kó tóbi yìí náà kó kó fún torí pé ọfẹ́ kọ́ jẹrú ìyà tí wọ́n náà ti jẹrí síwájú lòfikọ́sẹ́lẹ̀ òṣìṣẹ́ kankan mọ́ bẹ́ẹ̀ kọ́ làwọn ìyàwó ànẹ́bì sí sallallahu alaihi wasallam tó ń ta àwọn nǹkan tó ṣẹlẹ̀ láàrin wọn tọ́jú ẹ̀kọ́ tá a ti gbọ́dọ̀ gbọ́yé lódì tani bá fẹ́ lọ rìn àjò táwọn náà ti gbọ́dọ̀ tẹ̀lé àwọn tá a bá níbi ìyàwó kan lọ torí púpọ̀ lẹ́tọ̀ọ́ kákẹ́mọ́ rìn káàkiri láti fa àwọn obìnrin lẹ̀ tá a máa ń fún wọn ní jíjẹ wọ́n ní kájọ ọmọ ọbẹ̀ pé kán ọmọ rí wa kódà ń bẹnu hadith lọ́dọ̀ ànẹ́bì sallallahu alaihi wasallam pé ká ara wa àtìyàwó wa ká gbára kínú ó dùn síra wa àbọ̀ gbalada ń ẹ̀sẹ̀ ó sì mọ́ rẹ̀ dálẹ̀ lára wa torí pé oúnjẹ ilé òye wa gbàtà níbi ń júwe obìnrin ó ní ẹ̀wọ̀n lóbi rẹ̀ pé ìzáàna zọ́rta ilaiha sarrot tó jẹ́ pé tó bá ń wá dùn tó ti wò báyìí inú rẹ̀ ó sì mọ́ dùn ó túmọ̀ pé inú oògùn dùnú ni ká wo ojú ara wa ojú tó bá wá rẹwà torí pé oúnjẹ tó jú ni kó wòran ìran tó yẹ kó tí ó fi dá òun ìran tó dùn nǹkan tó dojú ń gbèsè ni ọkàn ẹ mọ́ dùn sí yorùbá náà náà mọ́ sọ pé bí i bá fi yan àwúrúgbó rí kó sí kíni kó béèrè ọkọ ẹ̀ ìyá wa ìṣà wá ní anábìfẹ́ lọ́rin àjò èyí tí mo ní àárín ìbọ̀dọ̀ kọ́ sí tó bí n bá ti pé méjì àkókò mẹ́ta oṣù wókè náà ni àyíkẹ́ owó kóyà alágbájá ká lọ pẹ̀tẹ̀jọ́ pàwọn àfáà mi àwọn lọ wípé èyí tó bá fìtì fún ríàjò ṣùgbọ́n èyí tó dáa jù lànẹ́bì ṣe àníbí ọwọ́ ara pípa fún wọn bálọ́tì àwọn méjì ni àbáwọn mẹ́ta àbáwọn mẹ́rin sẹ́kọ́ mẹ́rin náà ni yọ́kọ̀ yẹ́sẹ̀ yọ̀kan yọ́kọ̀ bí nóò mẹ́ta yọ́ wà dà pípa alẹ̀ kébí ó ti sàmì síkà tó ní ẹgbẹ́ wákàbò sí lálkìyàmà èèyàn wọ́ ní hà bí ajá tọ́kọ̀ gbá anábí ọwà dà alẹ̀ pé ọyẹ ẹ̀mú ẹn tó bá mú yẹ́sì òun ọjọ́ lọ rìn àjò yẹn ìrìn àjò tó wá fẹ́ lọ wá jẹ́ rìn àjò eléyàn méjì pé obìnrin méjìlá nẹ́bì fẹ́ mú lọ́wọ́ sallallahu alaihi wasallam látara tẹ́dí láti fi fa ojú ọkọ mọ́ra láti mọ́jẹ́ inú ilé ọ̀dà láàrin ara wọn náà ìgbà wọ́n dá tí wọ́n ṣe eh, alkọ́rà tí wọ́n ti láàrin wọn afsọ ọmọ umar àti yàwó aisha ọmọ abubakar àwọn ni wọ́n jẹ nípa àwọn jáde pé ẹ̀yin lẹ́ẹ̀tẹ̀ láàrin lọ afsọ yìí fi ìṣẹ́gbẹ́ yàwó aisha tó lóhun ló kéré jù ọmọ ọdún mẹ́fà ni wọ́n so igi rẹ̀ torí pé ẹ̀yìn eh, western kìíní kan adẹ́lẹ́jẹ̀ ẹ̀yìn eh, ah, ọmọ ọdún mẹ́fà àti tíríkì ilé yẹn rí àwọn tó ń fún àlẹ́jà nílùú pé àwọn rọdọdẹ ni wọ́n fẹ́ àwọn ọ̀gá yín so bákan náà ni pé àwọn ìdìfẹ́lọ́pìmọ̀ ọmọ kọ̀ọ̀kan yàtọ̀ láwọn orílẹ̀-èdè kọ̀ọ̀kan à nílò ọpọlọ àwọn kan láti fi da ẹ̀sìn rú tí àwa rí náà táwọn láwọn ò ní fẹ́ yẹn tó jẹ́ pé wọ́n sì ń fáwọn ọmọ kéékèèké lóyún lọ́mọ ọdún mẹ́rin ọmọ ọdún márùn àti tírìtì ẹ̀rí lórí ètò ń bí náà afsọ ìṣẹ́gbẹ̀ ìyàwó Aisha ọlọ́kọba akáwọn méjèèjì kọyọ ní sí wọn nígbà wọn á jáde ìyàwó afsọ wá wò pé nígbà táwọn débi táwọn ń lọ tó bá ti di lálẹ́ alẹ́ ànẹ́bí àti àìsà wọ́n mọ́ gùn nǹkan ẹ̀gùn ìyá àìsà wọ́n jọ ti fàájì lọ òun ó dúró òun náà wáwó oúnjẹ kẹfẹ́ ah, báwo ni wàá wo tẹ́dí híyàwó láàrin àwọn obìnrin síra wọn ìyàwó ànẹ́bí tẹ́ káwa ní òun ní àwátá jẹ́ kíní síra wa sẹ́wọ̀n pé kò pé ànẹ́bí jókòó ànẹ́bí jókòó bẹ́ẹ̀ ń tó yìí ọlọ́run obìnrin ànẹ́bí lẹ́sìn ah, wọ́n jáde torí pé jáde yẹn wọ́n ní nínú tọ́lọ̀ fún ànẹ́bí lọ kìí sí kó wọ́n wà ní tún nídìí pé awáyẹlẹ́jọ jáde lálẹ́ lónìí ẹjọ́ sí kíńsà wọ́n ti jọ mú wọn lọ́rùn àjò and secondly ní ìfojúwòye sí bí ìyàwó ẹ̀sà èjì wọn pé ọmọ kékeré a lè fi wé àgbà ẹ̀fọ́n mọ́ sọ fún ẹni pé àṣíwọ̀ náà tọmọ tágbà bá ń ṣe bí tọmọdé bá ń ṣe bí ọmọdé tágbà ọmọ ṣe bí àgbà kọmọ ọbẹ̀ láàrin àwa náà tàbí ẹnu ilé ọkọ yéé ṣe wọ̀nàwọ̀nà bí ọmọdé tí wọ́n gba bisikíìtì lọ́wọ́ ẹ̀ tí ọmọ gba gbolé lójú yóò lu yá yóò lu bàbá yóò lu kínní àìní farabalẹ̀ ilé yẹn wọ́n náà ń ṣe wọ̀nàwọ̀nà àgbà ló ti pera rẹ̀ ẹwájú awò ìyá wa yìí òun wá wò pé ọgbọ́n àgbà lòun wà á lò òun náà fẹ́ bà níbi jáde lálẹ́ ìyàwó sọ wá pé ìyàwó Aisha radiyallahu anha ala ah, tarkabina laylata ba'iri lónìí sí ìwọ àtàníkìtẹ̀ ní gun nǹkan ẹ̀gún tèmi lónìí yóò fẹ́ gun ràkúnmí mi fẹ́ pé òun lẹ́gùn jáde lónìí wọ arkabu bá ayé rẹ̀ kémi ní ogun tiẹ̀ náà kàti tẹ́sì ẹ̀ kíkẹ́ wọn pé jájọ gbọ́sẹ̀ máa sí ara wa wò kíkọ́ ilẹ̀ mọ̀ bí sí ń rìn sí bó sọ fún ya wa ó so fẹ́ pé ẹ̀yàn jáde lọ èmi ọmọ rẹ̀ ti èmi ní owó báyìí ò ní kẹ̀gùn yìí ṣe rí ẹjáwò ọgbọ́n àgbà àyàwó àìsàn akílódé kò sí tó burú bẹ́ẹ̀ ilé ilé ẹ̀tún kọ́ alẹ́kọ̀ọ́ pé tọ́lọ̀ ń bá kẹwa àání nǹkan ẹ̀bùn fáwọn obìnrin wa kọ́dàkọ́ ẹ̀kọ́ aláàmọ̀ wà wọ́n kìí ṣe pé bí tiwa o ta sọ dìkí nílò ni pé ọkọ àtìyàwó ẹ̀jọ́ ń jáde lọ́wọ́ àtìyàwó rẹ̀ àìlójútì ni o bọ́yọ́ kadà náà lọ́ra fún ǹgọ́ ọkọ̀ kódà tí ọba sí wàhálà tí ń bẹ láwọn ọnú ilé pé akó méjì akó mẹ́ta ìyẹn lágbáyá lójókòó wájú ọkàn ìyàwó kékeré lójókòó wájú kìnnìkan ẹ̀yìn lẹ́ẹ̀jókòó sí ọkọ̀ náà mọ̀sọ́pá àwọn èèyàn ń bọ̀ ẹni tó fẹ́ rí yín òun náà kọ mọ̀sọ́mọ́ pé àwọn ìyàwó afsọ ìyàwó afsọ gùn ti wọn wọ́n dúró àwọn àfáàgbà wọn sàlàyé àdìsí wọ́n ní kódà òògùn níjọ́ náà kìí ti pé wáyá ó kílẹ̀ ká níbi ọmọ pé lábẹ́yà níbẹ̀ nù lórí nǹkan ẹ̀gùn ìgbà níbi débẹ̀ àti yusua àníbi lọ bí rakumi ti afsọ torí pé ó ti páàkì ẹ̀ sí ó ti gbé sáyé ti afsọ afsọ ti wà láyé kìíní àníbi kan lọ́ọ̀bẹ̀ afsọ ti ń bẹ́nu rẹ̀ ọba wọlé àníbi sálámọ̀ ọ̀dà lóhùn sálámọ̀ wọ́n jọ ń lọ àwọn kìíní sáà níbi ọmọ ni wọ́n gbọ́gbà nígbà wọn jọ jáde lọ wọ́n lọ bí wọ́n lọ tán ìyàwó àìsà retí retí kò rí wọn ah mo ti mísì ọkọ̀ mi fàgárẹ́t ní àwọn owó tó lẹ́tọ́ ah, mo ti mísì ọkọ̀ yìí o ah, irú ni wọ́n rìn yìí nígbà wọn wá dé ìyàwó àìsà wọn dé tí wọ́n dé wọ́n pẹ́ díẹ̀ wọ́n ń fẹsẹ̀ da àwọn bàárù bí àwọn kókò tí wọ́n bẹ̀ ń lẹ̀ àlẹ́ ẹ̀sìnfẹ̀ wọ́n ń fẹsẹ̀ ń fẹsẹ̀ dàrú bí inú ń bi ẹ̀ráwọ́jáwò ọwá kíìpù ó ṣe tẹ́dí yíyà ń bẹ̀yẹn ọwá ń fún rẹ̀ wọ́n ń blé mọ́ ara rẹ̀ tọ́kọ́ ẹ̀kọ́ lọ́pọ̀ yẹn ah, ah, ẹ̀ǹlẹ́ àmọ̀kẹ́ ah, láti jọ ìtẹ́lẹ̀ náà ẹ̀wẹ̀ ń tẹ́ bá jáde àti kámúlẹ̀ ní bá wa jáde kò sí bẹ́ẹ̀ wọ́n blé mọ́ ara rẹ̀ débi pé ọwá sọ pé ya Rabbi sallit alayya aqraban aw ayyatan tẹ̀lẹ̀ dákò ní onọ́lọ́ bí ìjẹsìn kẹsẹ̀ bọ́nú bàárù bí àwọn kòkò yìí bí kéjì ọ̀sìn mẹ́ta kèkè ọjẹ́ sẹ́nu pọ́pá ti sẹ́nu bá ní ọ̀sà rẹ̀ yóò gbé kémi ní o ní fílì ìjọ ọbẹ̀ mi àtọkọ mi yẹn

bléèrò pé kí mo ṣe lè kò ìsọ̀rọ̀ sáà nẹ́bí sallallahu alaihi wasallam tẹ́lọ̀káwà ojókòó wájú ojókòó lẹ́yìn nínú ilé yìí fi ń dàrú òun lọ́kọ́ ọmọ gbé kìí gbé mi ìjọba kan ẹ̀dàkùn ilé ibẹ̀ náà jazakumullahu khairan ẹ̀dàkùn níbi tí ẹ̀dẹ́ yìí tó jẹ́ bí àwọn èèyàn ti mọ ètò àìmọ̀ wọ́n ni ṣùgbọ́n fi àwọn sínú jọ̀lálà èmi náà ti rí pé màá tẹ́ ń sàlàyé torí àkókò ta ni ẹ̀ tí mẹ́nu bà ọ̀rọ̀ tí èmi náà retí nínú ìbéèrè tí wọ́n ń bẹ́lẹ̀ ni pé ìjẹ́ lóòótọ́ ni fáwọn ìyàwó ń ṣe ọlọ́run wọ́n já ń ṣe ọlọ́run wá dìkà lọ́wọ́ kókó wá fọ́ọ̀kì létí látàárọ̀ bẹ́ẹ̀ torí àwọn ètò tó ti fẹ́ wá mo sì mọ̀ pé bí ti wádọ̀ mi yọ̀wá bẹ́ẹ̀ yìí náà láwọn ètò táwọn ti fẹ́ pè síwájú ètò yìí sì ni ètò àlẹ́kódà ni kì í ṣe ètò tí mọ́ ń sọ ìyẹn ètò tí gáìdì èèyàn nígbìyànjú sì gbèsè ayé yìí ẹ̀rọ bá ní dáwọ̀ ọ̀rọ̀ wọ́n ti bá kọ́kọ́ sọ bá kọ́kọ́ wá fèrè ni pé yòówó pé àyè kánjú tu olú ọ̀ràn ìpinnu àwọn àpẹẹrẹ ta fẹ́ mú wá ara àwọn òtọ́jọ́ ń bẹ̀ kò tó bá jẹ́ pé bí ẹ̀sìn àtàwọn tí wọ́n ń pè lóòótọ́ kódà àwọn tọ́jú àwọn àfà gba sọ pé a sọ àníyàn wa ni pé lára tẹ́díhíyà tó lè gbé wa yarú ilé yẹn kákẹ́ mẹ́nuba ṣùgbọ́n nǹkan ọ̀rọ̀ tí ó nídìí ká tú palẹ̀ ni òun ni kí kákìrìsì pé èmi dàgbà ju ẹni wọ́n fẹ́ lé mi lọ àbẹ́ni wọ́n fẹ́ lé mi dàgbà ju mi lọ tẹ bá fẹ́ balance nínú ilé yín gẹ́gẹ́ bá ṣe ní ọkọ ọmọ gbéjì rẹ̀ kalẹ̀ láwọn àkókò kan láti pé kíyàwó òun rí òun fín yọkọ̀ bí ó fín dà bẹ́ẹ̀ ni ìyáálé náà yóò gbéjì rẹ̀ kalẹ̀ pé ìyàwó mi ní mi sí kínú ilé ó lè dùn kálẹ̀ rẹ̀ ìyàwó náà òun ò ní tijú pé jọun pé jù mí lọ wọ́n tó rọ̀ ọ̀yá mi wọ́n jọ gbéra wọn sí lẹ́fù pé ìyàwó ọkọ níwá láwọn ọ̀dá kọ̀ọ̀kan wọ́n sì mọ̀ fúnra wọn láwọn ọ̀wọ̀ pé aṣáájú laṣáájú jẹ́ láwọn ọ̀dá kọ̀ọ̀kan láti lè mẹ̀ntẹ́ni ohun tí ẹ̀mí mọ́ béèrè ẹni pé ah, ṣebí mo jù lọ ṣebí mo ní jù lọ níbi táwa lọ tí ó mẹ́sì wá fórú nǹkan yẹn ni pé alákọ̀ọ́kọ́ mbẹ̀ tí kọ́kọ́ dáhùn ni pé péyàwó ànẹ́bí sallallahu alaihi wasallam kẹ fọ́ra wọn létí kọ̀sẹ̀lẹ̀ eré afẹ́fẹ́ là ń sọ yìí kọ̀sẹ̀lẹ̀ kátó sẹ̀ kí bá ànẹ́bí di ẹnìkan mú ẹni tó bá rí kó mú wà á nídìí ká kàkalẹ̀ lọ rẹpẹtẹ fáwọn yìí torí pé àbọ̀dọ̀ ju mùsùlùmí sínú àná torí pé etí táwọn èèyàn mọ̀ fi gbọ́ wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni nígbẹ́nu àwọn èèyàn tọ́jọ́ pé ibi tí òṣèǹtẹ́ tó ní ẹ̀bá kẹfọ́ ogun rẹ̀ létí náà kẹsọ̀ pé ẹ̀hẹ́ ìwọ́n náà yàrá níbi náà ṣe bẹ́ẹ̀ ìjàmbá lágbájá ni pé ibi tí a kìrì Aisha ta lè pè ní Aisha àwọn ni ìyàwó Sauda bíntù sámàá ìyàwó sáwọ́dà bíntù sámàá yìí níjọ́ tí ànẹ́bì sọ̀lọ́rọ̀ sọ́lọ́ tí haúlá bíntù àtẹ́kọ́lọ̀ bá ànẹ́bì sọ̀rọ̀ ìyàwó àìsà ilé àwọn àìsà lọ́kọ́kọ́ lọ ṣùgbọ́n ìjì ò tí ì sóúnjọ́ yẹn ilé wọn lọ́lọ́ sí kejì jọ́ kan ni wọ́n tó sí àwọn méjèèjì fà nẹ́bì sọ́lọ́lọ́ àìwọ̀sọ́lá ó tún ọ̀pẹ́ làwọn afáàfin náà sí ẹlẹ́sì àwọn méjì kọ̀ lọ́jọ́ kan wọ́n ní kò sáburú bẹ̀ tí pàrẹ̀gbà ti gbé ọtọkùn mátàlá tó bá wọn ni ó sì ṣùgbọ́n ti sáúdà níyàwó tó tẹ̀lé yàwá àzíjágbára ọjọ́ kan náà lọ́rọ̀ wọn jọ sí àti yàwá Aisha ṣùgbọ́n wọn sáájú yàwá Aisha wọlé ànẹ́bí sallallahu alaihi wasallam àgbàlagbà níyàwó sáúdà wọ́n lẹ́wà wọ́n ti sanra kódà láwọn àkọọ́lẹ̀ wọ́n wà ní ọmọ ọdún márùn-ún dín ní ọgọ́ta wọ́n lànẹ́bí fífẹ́ wọn 55 years wọ́n sì ní wọ́n ti bímọ márùn-ún àbí mẹ́fà lọmọ ọkùnrin ká níbi òtò radiyallahu anha àwọn ni irú tẹ́ béèrè yìí àwàdà àtàpárá ni tó ṣe láàrin wọn pé tẹ́bí yíyà pé mọ́ sọjọ́ orí mi kalẹ̀ rí mi fín kí èsè jà ní tó ṣe láàrin wọn kìí ṣe pé sáínàlù ìyàwó anẹ́bí àti aisha ni wọ́n fọ́ra wọn létí àwọn ilé ìlú sì fọ́ra wọn létí mo fi ní àkókò lè mọ́gbà wá káti mọ́jọ wọn mọ̀ tí wá alákọ̀ọ́kọ́ mẹ́ o ní pé yàwó sáúdà yìí anẹ́bì fẹ́ wọn láòkúta ní wọ́n fẹ́ wọn yìí kódà yàwó Àìṣà mọ́ jù wọn pé á ah, bú wọn sì rí mọ́ fẹ́ rí kódà níbi tí wọ́n fẹ́ràn yàwó Àìṣà dé nígbàtàgbàdé tí wọ́n ń wò pé á ah, ọkọ mi lè mọ́ gbádùn mi tó bó ti wá ní tẹ̀síkì ìbùnú kẹsí àtàwọn tíra mi wọ́n á sọ fún anẹ́bì pé ọjọ́ tí oorun bá kẹ̀ mo gbé ọjọ́ tèmi fún ìyàwó àìsà ni wọ́n fi ní obìnrin mẹ́sàn-án lànẹ́bì kú fi ilẹ̀ sáyé mẹ́jọ ni mo pín oòrùn fún pé mo ti fi ọjọ́ tèmi tọ́mọ̀ fún wásọ̀dọ̀ mi mo lọ fi sùn dọ àìsà tó làwọn afárá ìyàwó àìsà gẹ́gẹ́ wọn sọ pé àwọn ń wò ó pé irú ọ̀rọ̀ ọ̀run tí ìyàwó sáúdà sì yí nínú súnánà àbídáwòd ló bí áyà pé wọ̀nyí ń tó gbà táwọn afáàn tìrìtì ọ̀rọ̀ nùsùsù wọ́n nùsùsù àti ẹ̀rọ̀dù ní mọ́wá látọ̀dọ̀ ọkùnrin ọ̀dọ̀ obìnrin kan nùsùsù ti mọ́wá so pé tí máa ń páyà pé bẹ́ẹ̀ ọkọ lè pa òun tì pé ó lè mọ́fẹ́ ní sílì fún mọ́ lè fẹ́fọ́n ẹ̀mí rẹ̀ lè mọ́fẹ́ mọ́ fà mọ́ àdúgbò kó òun sàwọn gẹ́gẹ́ tí òtútọ́ wá wò pé ah, kí mo lè fi fa wa sáwọ́dá mo fi nọ́dọ̀ wọn ni kí n kú ṣe tẹ́ díyà kí n fi ọjọ́ tó orú kẹ̀mí kí n fi rà á ni pé kí ni wọ́n náà fi ń ra ilé ọkọ̀ nínú nǹkan tó lẹ́tọ̀ ni pé àwọn àdìsí tó wá gbérú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ wá tó yẹ kí wọ́n ní á padà fún lójú níbi ìrìtẹ̀ẹ̀tẹ̀ wá inú musnad Abu Ya'la 4476 inú ọ̀kan tó sì àdìsí ìdí lẹ́yìn ọ̀dà bákan náà inú sílísílà eh, sọ̀hí àfáwà Nasruddin Albani àdìsí bákanáà nínú súnánù afáwà nìsáì alkúbọ́rọ́ àdìsí yìí ń bẹ tí rìwáyà wọn yàtọ̀ tó jẹ́ pé eré ni wọ́n jọ ń ṣe láàrin ara wọn ìyá wa Aisha nínú rìwáyà kan ó ní ànábì wà lọ́dọ̀ òun òun wá dání oúnjẹ àṣírà fún ànábì sallallahu alaihi wasallam ìyá wa sọ́dá ní ìbẹ̀lọ́dọ̀ ànábì tánàbí jókòó láàrin àwọn méjèèjì ibi tí fẹ́ ń bẹ tó pé ọ̀nkẹ́ jókòó lẹ́gbẹ̀ẹ́ kan òun wá gbóúnjẹ yẹn dé pé ah, ìyá lèmi ẹjẹ́ ń bẹ kúlì ẹjẹ́ ń bẹ ẹ̀yin náà ẹjẹ́ ń bẹ fọ̀kúltù ọwọ́ sọ pé ohun ah, ọ̀jẹ́ ah, wọ́n ni a látàkùlìnà haúlá olùtìhánà wọ́jì hàkì tẹ̀bá ti jẹ́mẹ́ ti ra fi oúnjẹ ní oúnjẹ ní kùnyí lójú wọ́n sọ bẹ́ẹ̀ fún ọ̀sẹ̀ ìjà ní onígbà tó wá sọ bẹ́ẹ̀ wọ́n ah, wá ní ọ̀nà ìjẹnisẹ́ ìjẹnisẹ́ olùmọ̀kẹ̀ fọwọ́ sínú oúnjẹ báyìí mọ̀kẹ̀ fi rẹ́ wọn onígbà níbi ìrìwáyà ọ̀kan alámẹ́bí náà àmìgbà múnú oúnjẹ ní pé bí pé eré wọlé ẹ̀rá òun náà tún múbà òun náà fi kún lójú kéjẹ pé ń digbá mú lọ́wọ́ rẹ̀ pé ẹ má fi kún mí lójú di òun náà tún fi kún lójú ànábì wa rẹ̀ rìn nù ìrìwáyà kan ànábì wa gbúrò pé Umaru ń bẹ wa ni Abdullahi Umaru ní pè ní Abdullahi yẹn ànábì ṣùgbọ́n fẹ́ wọlé ni pé mọ́ bá àwọn ìyàwó mi ní condition ẹ̀ tọ́wà náà nígbà tá a bá bọ́ sí ilẹ̀ tí ilẹ̀ tá a wọ́ kíní táwọn ìyàwó wa náà jókòó tó kà fún ẹ̀ tàbágbọ́ta lè jò ń bọ̀ ó túnmọ̀ kó wọ́n ní òbí ìgbẹ̀ kọ́ tó máa sọ pé àlejò ń bà lẹ́nu ẹ̀yà kí wá ní tí wọ́n lè bá wà papọ̀ ní irú rẹ̀ láwọn ìyàwó ànẹ́bì sí yìí ànẹ́bì ẹyẹ ìlọ̀kọ́ ojú yín nù tó àdíṣẹ́ ẹlẹ́ẹ̀kejì á padà débi òun náà. ìyàwó náà ìtàhálà fún àǹfààní àwa tí a bá ti fẹ́ ṣe ìpínlọ́ fún ètò 07051033179 pẹ̀lú àánú ọlọ́run títí ọjọ́ mẹ́jọ tí ọlọ́run bá tún kádàrà tí a mọ̀ pàdé àwa tí a bá ní ìbéèrè lẹ́nu tí a mọ̀ kò sórí wa tí ẹ ti mọ̀ yẹn 081 8799 6189 títí ọjọ́ mẹ́jọ subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk